adéèrè mo pè ẹ́ láàjì mi ò pè ẹ́ fowó mi ò pè ẹ́ fọ́lá o adéèrè ìpè kú ni mo pè ẹ́ o ariwo ni kò ké lọ sọ́run. ọmọ. sì rọ mìnìmìnì ní sọmọ ògùn ní kàtúntò tó tó. ìgbà tí kábíyèsí ti papòdà ṣálòmí ò ní jọba orí àjànàkú ìṣẹ̀rù ọmọdé ọba mẹ́ta orí ìtẹ́ kan ṣoṣo orí adé rọ̀ dirodiro lókè ikú ni wọ́n fi ń léra wọn kiri ìwọ ọgbà ìwé ọgbà kìrìkìtà gbóró gèrè kàkàkì kò má jẹsẹ sí àfiṣàwádà ọmọ aládé fadéya sinimá titun ọba mẹ́ta ó gbóná girigiri ó kọjá àfẹnú rẹ samson senior ló produce yẹ package rẹ directed by afis abiodun ọwọ starring gbèdé martins abiodun johnson ọláyà igwe afis abiodun ọwọ sunday jato samson senior rẹ mú mọ́lòkẹlẹ̀ ayọ̀ àmọ́kadé ìjàbù fúnkẹ́ẹ̀tì ṣòwò ọ̀làmílẹ́kan richard samuel ìdòwò adẹ́nẹ́kan sunday ògúnrẹ̀mí ọba kẹsẹ adémọ́lá onítìrí azizat sọ̀rọ̀mù tókùnbọ̀ marvins ọlákúnlé àjàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láyé tàpá kọ́lé ni mo pè ọ́ ó yá díìdì díìdì díìdì díìdì mo pè ọ́ kú pa lẹ́yìn.